wow, wow. Hello, beautiful. Ọmọ ló dúdú tó rẹwà tó you know tó tó ta sánsán yìí. Hello. Well, my name is uh, Ṣẹ́gun Ọdẹ́gbàmí. So can I know the name of this pretty lady? Eh? Uh, ó kọ́kọ́ fakọ sí ni iléeṣẹ́ gragra ló ń pè yẹn ojú àtúnra rí òpá kọ ni. mẹ́rẹ̀ ìfàsọ́fà wá. agbéraga ọmọ gbẹgbẹraga ń gbé ní ṣánlẹ̀ o agbéraga sì gbàgbé gbẹgbẹraga lè gbé ní o ìgbẹ̀yìn ló dùn olókùn àdá o abẹ́ orí ìdá yìí làárọ̀ ọ̀sárógbó sunkún òkè agbéraga ọmọ agbéraga ọmọ gbẹgbẹraga ń gbé níṣọlẹ̀ ọmọ kó má mọ agbéraga ọmọ gbẹgbẹraga lè gbé níṣọlẹ̀ ọmọ ẹsẹ̀ rọ̀gọ̀dì ló dọ́kọ̀ dúró dọ́lọ́ ṣinṣin àkùkọ fògbé orí ẹ̀ fún kọ̀lọ̀kọ̀lọ̀ jẹ́ òun pariwo. Fortune favour the bold ẹni ara lògùn gbé ó ti fi gbéraga gbóúnjẹ alẹ́ fò lóko jẹ. àgbéraga ọmọ ẹgbẹ́raga ń gbé ní ṣọlẹ̀. àgbé ní ṣọlẹ̀ o. ṣọlẹ̀ o. ìgbẹ̀yìn ọdún ọlọ́kùn wádà o ẹ ò rí ẹ ò rà ayé bí. ìyá yìí láàárọ̀ sárúgbó sunkún sí mi torí òní kọ́ o torí ọ̀la ni. agbéraga ọmọ gbẹgbẹraga ń gbé ní ṣọlẹ̀ o. àṣẹ ní ṣera ẹ̀. agbéraga ọmọ gbẹgbẹraga lè gbé ní ṣọlẹ̀ o. agbé ní ṣọlẹ̀ bámi bámi. ìgbẹ́ ìyọ̀ sọ mo sọ lẹ́ǹkan yẹn pé ojú àtúnra rí. ọkọ ìbá <laughs> yes i want to handle something. Ah, pẹ̀lẹ́ dẹ̀ oh, you see mi mi bínú sí ẹ mo mọ̀ pé lẹ́ǹkan yẹn bí àgbà tó ń lọ tí mò ń bá ẹ sọ̀rọ̀ tí mo pè ẹ́ bí a ń rush lọ síbi kan ó fẹ́ sáré lọ ríyàn so ló ṣe jẹ́ kó wo kó wò mí látòkèdè lẹ̀ kó rí ẹni tó ń bá ẹ sọ̀rọ̀ hello there mi ìfẹ́ fi ẹ ṣe girlfriend i'm not looking for a girlfriend mo fẹ́ fi ẹ ṣaya mo fẹ́ fẹ́ sílé ni. keep quiet please. hello there. what is your problem. yes i just said you should keep quiet. ẹ̀kan tí mò ń lọ ó dá mi dúró mi ò fẹ́ rí ẹ̀fín mo rò pé bóyá o ṣìnà náà o ní gods láti dá mi dúró. what did you say your name is. Ah, nǹkan tó bá ti bèrè tẹ́lẹ̀ nìyẹn like i said earlier ṣẹ́gun ọ̀dẹ́gbàmí is the name. ọ̀dẹ́gbàmí. yes my dear. Who is your father? Yes. A friend to Tinubu or Taidola to Dangote because I àwọn said the pop sí my rope. ń rò pẹ̀lú So now listen, my name is Fayola Daniel. Tó o bá town yìí, then ó mọ̀ Hello, hello there. Uh... Oh, now I get. <coughs> now I get. Oh, wait, wait, wait. Okay. I think I need to talk to these people. Torí o ti ní access láti wọ bíbá láti lọ sí bíbá ìlọra. Shit, Toloi. Escape. Just keep quiet. So you think you can just see me? Like, only stop, Frayola láti bá mi So Like, do you want to trust me? I don't, I don't, I don't get. Nǹkan tó wọ̀, ó dàbí rag, ó dàbí ọmọ ọ̀dọ́ mi gan ò lè wọ nǹkan tó wọ̀ yìí. Gate man mi gan or stand, as in he is standard. You won't stand here and talk to me. Hello there, hello. You know, mo kàn ń wò are uh, compatible. You guys, you know, so I Shut up. Now, listen to me and listen carefully. When I talk, you don't talk. People like you don't talk. Ó yẹ kó wà níbi tó ti ń gbé pọnpọ́n, ò níṣẹ́ right. to tó bá níṣẹ́, ò ní máa sáré tẹ̀lé obìnrin kiri ní ní táìmì yìí no seriously tó bá níṣẹ́ òun ni máa sáré tẹ̀lé mi kiri not even a ò tiẹ̀ type obviously And sẹ̀tẹ̀ wọ́n wà níbi tó ti ń gbé pọnpọ́n wọ́n One níbi tó be ń gbé tó ti ń go to Oyibo, go to our Jalen, lẹ́yìn pé mo máa next time you try this seriously any? i'm not just i don't know i don't want to talk i don't want to insult i don't want i just don't want it next it's a lucky day trust me when next you try this. I'm going to show you the stove, I am made of. Now, off my way. Oh no. Banude, when I talk, you keep quiet. Good boy. Oh help, Mama ọmọ tá ò kọ́ bó pẹ́ bóyá o. mo gbá ìdánù. adélé tá a o. ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ má sọ pọ́npọ́n. Bad trees does not yield good apple. Ẹ panu pọ̀ kẹ́ wí jọ kí ló ṣe ẹnu are you mad or something. ibo ni ọ̀làdẹ̀gàn tí mo hàn. ìmọ̀bìnú mo jìnnà sí gèdè. Oh ibo ni pọ́pì ti rí wèrè yìí ná. ìmọ̀bìnú mo jìnnà sí ni wait just hold on keep quiet tani pé wọ́n lé mi bọ̀ níta nǹkan nǹkan mo dé hàn for the past how many hours ó wọ́n ń bẹ̀ ọ́ sọ pé kí n má bínú are you mad or something. mo jìnnà sí géètì ni. okay it's, it's, it's fine it's fine hey just keep quiet ìṣojú mi ló ṣe wá síbí báyìí ìṣojú mi náà ló máa kú lọ bàbá gan balẹ̀ fara ara kò ní ká má gàtà bá dìde close mouth. Good afternoon, mommy. Good afternoon. Sweetheart, how are No, fine. ṣé bí jòsí popsi lọ fi sẹ́nu gate ni ṣé mo pé mo ti wà ní gate tí mo hàn tí ò ṣílẹ̀kùn fún mi mo máa ń bá a sọ òun bá mi sọ shit. take care easy Farayola má máa aggressive always kí ló dé. mi ò ti sọ̀rọ̀ ẹ̀ yín several ni mo ní kẹ́ ilé bọ̀bọ̀ ìlọ ó máa rude gan. still eh, má jẹ́ ká encourage ọmọ wa and by the way where are you coming from. dadi ṣebí mo jáde lọ ni idiot kan ló wá lọ ask me out you need to see the way the guy oh my god mummy you need to see him he's smelling oh only mouth odour ó lọ ask me out oh god. Ah, Farayola Farayola. yes dadi. mi ò fẹ́ understand ẹ̀ mọ́ ṣé o fi pé ilé dáàdì ẹ ló máa gbé títí tó fi máa darúgbó ni ó máa lọ́ọ́lé ọkọ náà ìran ọkùnrin dẹ̀ ló ń róbìnrin tó ń tòṣì ẹ̀ tìyẹ ni pe mo gbà ó mi ò gbà ó fine nígbà tó kì í ṣe lákìrí bọ́tò. Ah, ṣé nǹkan tẹ́ máa sọ nìyẹn. Ah, ohun tí mo rò pé ó yẹ kí n sọ nìyẹn gẹ́gẹ́ bí bàbá. mọ́mì mọ́mì tẹ́ bá rí kó tún lo perfume kó wo designer Oh, gbọ́ trust me mo fojú ẹ̀wọ̀n màá bọ́. ọkọ mi nǹkan tó ṣe is the best thing. ó yẹ kó gba next time ó máa gba etí ẹ. why why why ẹ eh, o ti rí pákó kì í ṣe wọn kì í ṣe same kọjọ wà ó ṣe same class now. please next time you make sure you tear his clothes kó yaṣọ ẹ mọ́ lára tó bá lè rọjú fi ọwọ́ ẹ kan aṣọ ẹ mọ́ tó bá lè rọjú o wà try but make sure kó ya o ṣí sí o. màmá farayọlá ṣé ó yẹ kó máa support ọmọ ìfúnrú nǹkan báyìí because ẹni tọ́mọ ẹ̀ ń sọ ìwọ fúnra rẹ ò tí ì rí ẹ oníwọ̀n sí ń kíláàsì kan náà wọn ń ṣe the same thing ṣé o fúnra rẹ rẹ ni tó ń sọ̀rọ̀ ẹ ni. mi ò ní láti rí iná ṣé bóun ló ń sọ ẹgbọ́n òun ló ń rìpọ̀tì fúnra wa ó ló scruffy ó dọ̀tí ó rùn irun ẹ̀ta kókó something now mo ti imagine bó ṣe máa rí o need kí n mọ̀ mo ti imagine fúnra mi bó ṣe rí. daddy you guys need to see this guy èmi èmi embarrass ẹ o mo work out mo bu mo you trust me now that's why you like this that's why i love my mom Please dey saying what i do. babe it's better mo fi ojú ẹ̀wọ̀n mà bo. Mommy, you need to see this boy. He's a boy, he's not even a man. Yé, kúló perfume. Yé. Oh God. Ampitẹ̀ tó ń boom. Ah! Kúló kúló designer kúló síkè kúló Louis Vuitton kúló Tommy Hilfiger kúló Prada. <laughs> Oh, oh my God, láti wá asked me out. <laughs> Oh God, Mommy, I want to die. Bọ́mọ̀ gùn ẹ́. Bẹ́ẹ̀ni ah! <laughs> tí o tó wà lẹ́nu géètì ẹ̀ náà wà lọ hard to it. Àṣìbọ̀mọ̀ ni kò kò yẹ orí ẹ̀ ti yẹ owó mọ̀ pé kò smart babe mo lérò pé o ò tí gbàgbé pé next week ni birthday mi. ta ló bí mi tí ọ̀rọ̀ mi pa ń kékeré èmi gbàgbé birthday èmi as a person mi ò lè gbàgbé birthday rárá so you don't have any problem with that. Hmm, wọ́n á fẹ́ kó fún mi ní something special mi ìfẹ́ nǹkan tó fún mi last year o something special. oh yeah you i'm here something special is here. Farayọlá. ọsàn pàǹtíórì ó ti wá dà báyìí. ẹlẹ́rù ló máa gbé ẹrù ẹ̀ níbi tó ti wúwo so ìwọ ni kò sọ fún wa kí ni nǹkan tó fẹ́ fún birthday. Um, nothing much. Um, I'm thinking. Okay, Bídèmí, jẹ́ ká ṣe báyìí. Mi wo ṣe list àwọn nǹkan tá a bá manage fún party yẹn, finance aspect yẹn, I'm cool, I'll pay everything. Really? Yes. Farayola, <laughs> baby. Eh, eh, eh, eh, Farayola, wait. Um, my man is going to take me out. Then we can do movie later, right? Mm, that's fine. That's a fine idea. So, you can get it, girlfriend. If you mean David. Yeah. Um, Joe, èló David ní nínú account eh? Where is he going to take you to? I'm taking you to the most expensive restaurant. I'll take you everywhere. I just want the three of us to have fun. So why David? Farayola, please. David is not just any man. He's my boyfriend. Ọkọ ẹni now. He's not your husband. He's just your boyfriend. Just like every other man. I want to spoil her. Ibo ni David fẹ́ gbé ẹ lọ. How much Lo ló ló ń gba èló ni salary David? I'm going to take you to the most expensive restaurant. Is it the beach? We can club. Listen, sweethearts. When I talk, bullshit works. Farela, this is my birthday, not yours. Um, listen, I just want to spoil my friend. Bidemi, mo ní owó, mo ní orúkọ, mo When I'm talking, David can talk. Kumata, Kumata, kò birthday ni. Jẹ́ kó this side, ló ní birthday, Kilo ló Whatever bá a ṣe rólówó náà la rí tálákà. Ibo ló ti ń bọ̀? No mo kàn yín ló mo lọ sí oúnjẹ fún yín. Are you mad or something? Sọnù kíchìn yẹn ló wà. Would you keep quiet? When I'm talking, you keep quiet. Má dúró lé mi lórí. No! Dìde kí ló ṣẹlẹ̀ mo ní kó fọ panties mi ò fọ mo ní kó tidy your bed mi. mo fẹ́ sùn jẹ. come here are you stupid me wọ́n náà kọ́ kọ́ kọ́ bẹ̀rẹ̀ kúlẹ̀ kọ́ come here dino dino dino dino dino now this way you must be stupid. my friend go so so so so do what I ask you to do come back here. go to the kitchen I'm hungry. fool come here. get me a drink I want a drink. Okay, Hey! The fast. Okay, ma. Ẹ̀hẹ́ kí ló fa ewu? Kí ló ṣe wà fara ẹ atẹ́ tó tó tó ń dọ́kọ́ mọ́ mi máa pariwo? Má fún láì blood pressure jọ o. Wọ́n ní pé kí n lọ bá wọn fọ aṣọ wọn. So ìgbà tí mò ń fọ wọ́n ní pé kí n lọ tidy up yàrá wọn náà dẹ́yìn nígbà tí mò ń ṣe yẹn ni wọ́n ní pé kí n lọ. gbẹ́nu òṣì sọ́hùn kó gbẹ́nu sọ́hùn èwo ló kàkàkà ẹlẹ́jọ́ òṣì bẹ́ẹ̀ máa máa rojọ́ ni tó máa máa tẹ́wọ́ tó máa máa tẹ́wọ́ tó máa máa tẹ́wọ́ ẹni tó bá rí á ní ẹ̀hàn nǹkan tó fún ṣe kìíní kan tí ì ṣe bẹ́ẹ̀ ni wọ́n ní kò fọṣọ wọ́n ní kò ó lè ṣe gbogbo ẹ̀ náà ni. bẹ́ẹ̀ ni kí ló ṣe é bó ṣe ń fọ́ndì wàá kúrò díẹ̀ wàá gba sóúnjẹ tó tó wàá wàá dè máa tẹ́bẹ̀ẹ́ lọ wàá máa ṣe gbogbo nǹkan yẹn wa ah, torí ọmọ mi la ṣe gbà ẹ́ sínú ilé kó máa tọ́jú ẹ̀ twenty four seven iṣẹ́ tó wá ṣe nìyẹn iṣẹ́ tó wá lé ayé ẹ̀ wá ṣe ni kó tọ́jú ẹ̀ ó gbọ́ mi kò ṣe pé kó wá kó kó fọmọ́lẹ̀ kó kó kó máa kó máa rán gbá máa ráwo kí ni problem ẹ kí ni problem ẹ sábà máa rojọ́ gbogbo gbà gan náà kí ló ṣẹlẹ̀ gangan bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyí tẹ́ bá ti kúrú làákàyè yín ó máa ń sún sẹ́yìn ọpọlọ ẹ ó ti sún sẹ́yìn bẹ́ẹ̀ ni tó bá ní ọpọlọ ni àní máa repeat same thing same thing ojoojúmọ́ làwọn máa sọ wáṣẹ wáṣẹ kí ló dé lẹ́yìn ìgbà yẹn kí ló wá ṣe. ìgbà tí wọ́n bá mi sọ̀rọ̀ wọ́n wá fọ́ mi létí ni. ẹ tó bá ṣe àbí kan ṣe èyí ló ti fọ́ etí ẹ tó lè wá sọ di gbàgbàrà tó fọ́ eyín tó bẹ̀rẹ̀ sí sunkún àbí kí ló ń ṣe ṣé yẹn náà rí rí torí ó kígbe ń sìn ló ṣe bí ìgbà tó yẹ pé ṣe náà pa ẹ. èyí ló ti ń fọ́ etí ẹ ni èyí ló ti ń fọ́ etí ẹ etí ló sì fọ́ ẹ kò tí ì fún ẹ lẹ́sẹ̀ kùn kójú ẹ yí kó yí dà kó yí bo stupid girl lẹ́yìn pé wọ́n bá ti gbà mí lẹ́nu ẹjọ́ òṣì tó máa rò ó kẹ́ máa rojọ́ rojọ́ wò wá bí ṣe ń wẹ̀ yìí ó máa lọ bá wá lọ bẹ́ẹ̀ tó o bá ti bẹ́ tí o bá ti gbọ́ o ti dáràn o o dáràn ọmọ rizin mo máa dá ẹ padà síbi tí mo ti mú ẹyin má bẹ̀ mí má bẹ̀ mí ìwọ tí wọ́n mọ̀ pé mo máa bẹ̀bẹ̀ kí ló dé tí wò ó ṣe nǹkan tí wò tí wò ó máa ṣe nǹkan tá a máa fi máa bú ẹ kò tó ò ní sense ò ní sense bẹ̀ mí sẹ̀ mo ní kó má bẹ̀ mí mọ́ ṣé o sì. wá ṣe tuntun yàrá mi ṣe. má lọ ṣe é sí. ara nǹkan tá à ń sọ nìyẹn o ò ní because kí ni short person ló ní lilliput òṣì orí dáńkú bíi jamaina why say we go and do it. wá bíbà o lè má dìlé rẹ lórí kókó sí lọ. lọ sínú yàrá kókó gbogbo boxers dáàdì pátá gbogbo ẹ̀ pátápátá kókó sínú wọ́ṣà tó bá wẹ̀ kó kó àwọn colours tìra wọn kí gbogbo ẹ̀ rọrùn tí ẹ bá ẹ tó bá ń gbọ́ gbèsè dé gbèsè ó dé ìrandíran ẹlẹ́ máa sọ owó ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ torí boxers dáàdi designers ni wọ́n. lọ ṣe kíní fún mi wá bì bọ́sibì mọ̀sẹ̀kùkú lẹ̀ sílẹ̀ wo ṣe orí yàrá mi tó máa clean yẹn rug mi hoover ni kò lò ó gbọ́ mi kò máa lo brush oṣù kan àbí kò lo kò lo gbálẹ̀ kò máa kàn sí ó máa lo hoover ni tó máa hoover ẹ̀ mo fẹ́ rí anything tí bá rí kíkan rí kan funfun kan lórí rug yẹn ah wàá gbà ó sì wà ń bẹ̀ ni. wá bì í kúnlẹ̀ síbẹ̀ yẹn lẹ́yìn mọ́ínmọ́ ìlà máa jẹ tó bá dẹ̀ máa ṣe mọ́ínmọ́ yẹn kó make sure pé àwọn ewé yẹn ó pọ́n wọn ó nìt tó bá rọ tó bá rọ ẹ̀wà ẹ̀wà mixture rẹ̀ tó bá rọ́ sínú inú ewé mọ́ẹ́mọ́ẹ́ tó bá ta sí etí ẹ̀ tí mo wá ṣí ewé mọ́ẹ́mọ́ẹ́ tí mo fẹ́ jẹ mọ́ẹ́mọ́ẹ́ tí mo wá ń rí kíní mọ́ẹ́mọ́ẹ́ létí ẹ̀ kíní ẹ̀ máa ń rí mi lára ọmọ irritate mi tí bá rí o ti kú o ó kú ni mo sọ fún ẹ yẹn o ó yá kò ṣe mọ́ẹ́mọ́ yẹn fún mi náà kò sì kú lọ́lá kò lọ bọ̀ bá bẹ̀ àbí kò ṣe ẹ̀ mi kò bá bẹ̀ mi. ẹ wo ẹ má bínú jàre ẹ wo mo sọ́ọ̀rì gan-an àwọn ọmọ ìbọn yẹn má ṣe ni àsọnù ni wọ́n o asọnilẹ́nu ọmọ ni wọ́n ẹ wo nǹkan tá a ṣe yìí a tún máa ṣe lọ́la a máa ṣe àì máa ṣe ládé ìkílẹ̀ tó ṣùkà tó sùn àì máa ṣe ìjà yìí àì tún máa kọ̀tínú ẹ̀ ẹ má bínú mo sọ́ọ̀rì gàrí. ọ̀rẹ́ mi òótọ́ ọ̀rọ̀ máa ń wà lẹ́ẹ̀ kéèyàn má bára èèyàn sọ ah, bóyá kẹlọgbọmọ kan mọ̀mọ̀ yìí kán lè jọ máa ṣiṣẹ́ nítorí iṣẹ́ ìpọ̀ o láàárín three minutes tí mo fi wà ń bíbá iṣẹ́ tẹ ẹran mọ̀ ìpọ̀ o. Eh. bẹ́ẹ̀ ṣe ràn lọ báyìí lẹ́ràn bọ̀ báyìí lẹ́ràn lọ báyìí tó bá kàwé gan-an bóyá lóde rántí gbogbo nǹkan tẹ́ ẹ sọ fún lórí ìjọ dúró yẹn a máa ṣe mistake púpọ̀ jù eh. bẹ́ẹ̀ ni tábàdẹ̀ tún wò náà farayọ́lá tá à ń sọ̀rọ̀ ẹ̀kọ́ ìṣọmọdé farayọ́lá ń lọ lé ọkọ láìpẹ́ eh. tó bá dé bí ọkọ báwo ló ṣe fẹ́ ṣe gbogbo iṣẹ́ tó bá ṣe ń bí ọkọ. a lè wo pé nítorí ó jẹ́ ọmọ ọ̀dọ̀ ká máa tọ́ ká má lè tọ́ bí ọmọ ti wà. Ah, àbí iṣẹ́ tẹ̀ ẹ̀rọ ọmọ ìpọ̀ o a máa gbàgbé a máa ṣe mistake. ah àbí yìí tí mo sọ pọ̀ jù. mo dáhùn ó wà òkè. ṣé ẹ bínú. ẹ kí lẹ lẹ fẹ́ rí mi fún yẹn náà. ọ̀rọ̀ góòdì tá a jọ sọ tí mo display sorry display picture ní last week tẹ́lẹ̀ like òun ni mo bá wá kí n tó bá ògbé tó wà lẹ́yìn ẹ̀hẹ́ yẹ o tó ní red hub nínú ok. bẹ́ẹ̀ni. ok nǹkan tẹ wá bá wa tẹ́lẹ̀ ni mi ì fẹ́ mọ́. kí ló dé ṣé kì í ṣe nítorí ọ̀rọ̀ tí mo. Ah, kí ló dé kan. so ẹyin ọjà rẹ wá rà torí mò ń wòye látàwọ ẹ sọ nípa ẹ sá. ẹ má ẹ má ẹ dúró náà ẹ dúró náà ẹ dúró náà ẹ dúró náà ẹ dúró náà ẹ dúró náà ẹ dúró náà ẹ dúró náà ẹ sọ̀rọ̀ ọmọ mi kí ni problem kí ló kàn yín no seriously ẹ̀yin náà máa sọ mi ṣe máa lé mi ọjọ́ ẹ̀ ṣe wá kó wọnú lé kẹ́ máa fọ́kọ mi bóyá yẹn ni kẹrẹ ẹ bẹ̀rẹ̀ ayé kẹrẹ ẹ bẹ̀rẹ̀ ayé kẹkọ́ sí lọ kọjọ́ kan ìwé máa máa káàdì yẹn ẹ wá sọ fún mi ẹ sábà kó ẹ máa I'm so in love with that problem. Bídé, tá a bá wí, a máa báwí à ń lọrùn o. ṣorí farayọlá ọ̀rẹ́ yìí. Ah, ọ̀rẹ́ mi nìyẹn náà that's my friend my one and only friend farayọlá. Mm-hmm. ìgbéraga ló máa pa. Ah, ah. kí ló mìíràn pé ìgbéraga ló máa pọ̀ ọ̀rẹ́ mi mi láìkẹ́ o ọ̀rẹ́ mi ò ní ìgbéraga náà bí àtòrí ò tí ì mọ̀ dáadáa ló ṣe ń sọ bẹ́ẹ̀. she's so proud she's arrogant she's full of herself what is wrong with her kí ló máa ń ṣe náà ó máa ṣe pípọ́n lóko gbogbo èèyàn jọ. Fayola is not proud she's not arrogant Fayola ò proud now she's just normal ṣọmọ um, ṣé torí ti birthday yẹn ah no no no no ó kọ̀ rò pé bóyá o fẹ́ ṣe pàtí ni Fayola tó ń wò yẹn abọ́lódé fẹ́ lójú ni o bó ṣe ti sọ̀rọ̀ birthday yẹn ó ti rò pé bóyá kóun throw party fún ẹ kóun bẹ finance ẹ ní no my friend is not proud no she's not proud. so What is your own definition of being proud? O oh, lè Farayola is the definition of pride. Hmm, Wọ́n ló o. Okay. Wọ́n ló mọ yẹn. Ọ̀rẹ́ ìyọ rẹ̀. Àṣà àṣà ó ṣà nìkan tó mi, ó dẹ̀ nìkan tó ń ṣe fún wọn náà. Ó dẹ̀ ń sọ proud, má sọ pé ọ̀rẹ́ mi proud. Àwa yóò wá òkè yàrá. Farayola. má bínú Michael. Oh, how are you, my daughter? Um, yes. Kò sí kọ̀sùn wa láti waste much of our time. Mo kàn fẹ́ ṣe introduction kékeré kan ni. Um, Farayola. New marketing manager wa òun ló yìí Mr. Michael um, Bamijoko this is my only daughter òun lẹ̀gbọ́n òun kan náà làbúrò mi ò bí ẹlòmíì lé o Farayọlá Daniel òun lórí yìí. it's a pleasure to meet you ma. Ah, mo fẹ́ kí ẹ̀yin méjèèjì kí ẹ lè mọ̀ra yín so a lè work hand in hand. <laughs> um, yes um, Farayola yes darling o kàn máa need láti bá mi mú Michael dìde lọ sórí síìtì i mean ọ́fíìsì mọ́sọ̀ bóyá kí o introduce ẹ̀ sáwọn senior staffs wa so kán lè mọ̀ pé new marketing manager wa nìyẹn. Mm, it's fine after him. àbí ẹ mọ̀ra somewhere somehow. bẹ́ẹ̀ ó mọ̀ mi dáadáa ah, ó mọ̀ ẹ́ dáadáa bíi ti báwo i mean níbo how. Ah. níbo ni ìwà àti ọmọ olówó ti jẹ pàdé. ok ṣe rántí ọmọ tí mo sẹ́kọ̀ọ́ pàdé nígbà kan one fine girl tí mo ní pé ó proud gan oh. tí mo ní very bad in encounter pẹ̀lú. the other lady tó sọ fún wa. ọmọ gan-an. yes that's for Ayola ọmọ Chief Daniels nìyẹn Daniel Group of Companies. Are you, are you joking? I wish I was. Michael. She o ti sheba. iṣẹ́ báyìí. kí ló dé tá a fi rò pé nítorí wípé ọ̀tá ọmọ wa ni. no no no no don't say that kì í ṣọ̀tá ọmọ wa ọ̀rẹ́ ọmọ wa ló yẹ kó jẹ́ according to her. ó ní níbi táwọn ti pàdé ó ní gbogbo nǹkan tóun rà ó ní ọmọkùnrin rẹ́dì láti sanwó ẹ̀ onídẹ̀ tó ń rẹ́dì láti gbé òun lọ síbi kíbi tóun bá ń lọ òun lòun tẹ́lẹ̀ off so àṣẹ ńlá ti pè lọ́ta ọmọ wa. dadi Michael ò lè ṣiṣẹ́ ní company wa kò lè ṣiṣẹ́ o. why. dadi mi ò like bọ̀bọ̀ yìí kò lè ṣiṣẹ́ o. Hey, eh, mm. eh, listen listen my darling you see sori ẹni tí mo fẹ́ ká rántí ni wípé qualification ti ọmọkùnrin ìgbé dání plus working experience ọmọkùnrin yìí tí a bá mú sọ́dọ̀ tó bá ṣiṣẹ́ ní company wa ó tún máa help wa mọ́ ó máa gbé iléeṣẹ́ wa lárugẹ. Daddy mi I can't work with Michael. ẹ wo mi ò mọ̀ ń pa ẹ o mi ò mọ̀ ń pa ẹ o. Mommy talk to Daddy mi I don't know what you want to say but me I cannot work with that boy o. ma ma resign ni o. oh no ah. no no no no no no Farayola mm. calm down take it easy ṣòtítọ́ hmm. ah, èmi àti mọ́mi àjọsọ. Hmm, ewu mi ò mọ̀ pa yẹn o. you can go for now please. Hmm. sweetheart èmi ò mọ̀ ń pa ẹ o i don't know i'm not on that kind of sweetheart èmi ò mọ̀ ń pa ẹ. kí ló dé tí wọn náà sọ̀rọ̀ báyìí ah, ó yẹ kí mi àti ẹ kájọ bẹ fúrayọlá ah, ó lóun ò láìkè. ẹ ká ló sọ bọ́ yìí nílé iṣẹ́ wa. Hmm, you should understand understand, but I like to don't like him. Ah, trees, those nuts, yield good apple. Ẹ panupọ̀ kẹ́ bọ́mọ wí. Bá a ṣe bẹ̀rù làbọ̀ mọ̀. Ọ̀rẹ́ iná ni mo ṣe. Ọjọ́ tó ask me out gbọ̀ngàn. That same day náà ni mo gbà fún. Ìjọ yẹn mo sọ pé yes that same day no la tún jọ ṣe. <laughs> a lot there. mi ò bẹ́ẹ̀ ṣọ̀rẹ́ mọ́. no it's not about that. sorry bí bọ̀bọ̀ yẹn ṣe kọ́kọ́ jáde láti inú mọ́tò the guy is so cute so mo kọ́kọ́ àṣẹ̀ṣẹ̀ láti irun orí ẹ̀ mo wá ń ṣẹ̀ṣẹ̀ bọ̀ wá sọ́nà sálẹ̀ <laughs> so mo kàn rí nǹkan kan tó wà very inviting mo wá retí kíní yẹn wú òun gangan ló ń pè ní long life and prosperity. <laughs> oh my god no, you, just wait wait but is it possible ṣe ó normal on your first date and you go down with that person on that day like. well. ṣé tá a bá wò láwọn àǹkù kò proper. But Tatuba will live from another angle. Oh my proper. Oh my proper. Torí ó máa ń <laughs> ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi torí another angle yẹn gangan. Àwọn gan. Ah. Òun gangan ló my proper. Ah, baby, me only resist o. Ah. Really? Yeah. It happened. Okay, um, I don't know what's up with Popsy. It's not being fair to me these days. Really? Hmm. Money come out má you. See office. But Popsi insists be ẹni táwọn fẹ́ gbà nìyẹn as the new marketing manager. Lájúrò when you tó have for interview why him I don't know. Eh, tí wọ́n bá lẹ́ni táwọn fẹ́ gbà nìyẹn jẹ́ kó gbà náà àbí ó ṣàmà ní nǹkan tí pop sí rí lára ẹ̀ nǹkan tó sọ pé àwọn fẹ́ gbà and besides dáàdì ní experience ju ẹ lọ lẹ́nu iṣẹ́ yìí and so ó máa ní kọ̀ọ̀kan tó rí lára ẹ̀ kan tó lè sọ pé àwọn fẹ́ gbà so there's nothing bad about that. No, I don't, I just don't, I don't know. I don't know. Farayọlá, wait. How does it affect you? Farayọlá. fara yọ lọ o. èmi fara yọ lọ o. èmi fara ma, um, this is Adba Nigeria Limited Fries. Um, marvelous company, ma. The two are here. Ma? Come again, please. Add Belf Nigerian Limited fries, ma, and um, Marvelous Complain fries. Should I pay them, ma? I'm not deaf, I can hear you. Drop them. Okay, ma. I didn't ask you to leave. What files did you drop? At Adbath Nigeria Limited, a marvelous complaint files. parí fáìlì tí mo gbé fún not really but I lè nà. okay because you need okay. then Madame ti ń so you have to hurry up. okay I'm sure. lọ lórí. ẹ wá ẹ wá lápìvà. Ah, ẹ dé o èmi ló lè fẹ́ kí mi lápìvà lọ́jọ́ kan ṣoṣo. Mm, mo rò pé mo ti kí yín tẹ́lẹ̀ mo kàn ní kí n tún kí yín náà ni. ẹ wá ẹ dúró nǹkan tó jí mi rí lónìí ẹnu ò lè ròyìn. wọ́n dé o hmm. ẹ jọ kí lójú yín rí o. ìgbà tí mo lọ sí ọ́fíìsì madam you won't believe pé flower ti mr michael tó fún madam mo bá ní dustbin. Eh, flower ti mr michael fún ọ̀gá madam wà nínú dustbin. The mouth is mightier than the sword, ẹnu mú jábẹ́ lọ, àtọ́. O ra flower for yẹn, ó dẹ̀ be sọ sínú dustbin. Ah, ìgbéraga wà lára ẹ̀. Hmm. Ṣó tiẹ̀ rí mi ò gbọ́rú eléyìí rí? Báwo nìyẹn máa ṣe fowó ra nǹkan fẹ́yàn ló dẹ̀ máa sonu? Á tiẹ̀ sì gbà á, ó dẹ̀ sọnù, àà ah, onígbéraga sórí ìgbéraga gangan tó sọ pé ọmọ yẹn nílò ẹ kó máa jẹ lórúkọ not Farayola. but Farayola kò yẹ kó lè sọ fúláà yẹn sínú waste bin náà ó ṣe kò ṣe owó ṣàlò fi rà. irú ọ̀rọ̀ wo ló ṣe sọ tán sí i má sọ ọ̀rọ̀ ẹ̀ mọ́ o mi ò láìkẹ́ o tó bá jẹ́rẹ́ ni stop ẹ̀ ah, ah. ṣe máa ní kọ́ rẹ̀ mi gba flower ordinary flower flower tó yẹ pé tọ́rẹ̀ mi bá bínú tán sí i tí ó lè ra one million pieces ó wá ní kó gba flower mi ò láìkẹ́ o. But seriously, did you just say that? Amy, Fariola Daniel. Kimba Flower, for what? No, no, no, no. Ṣé o expect baby Michael ṣe gbé flower yẹn wá kí embrace ẹ̀ hug I, I, I, I, don't, I don't get you. Amy. No, ṣé o mọ̀ You want to call ọ̀rọ̀ mi máa ń yé? Tí n Dubai, Oh my God, tí mò ń Oh Tí n bá lọ blame òun o, fault ẹ̀ If not for you, mi ò lè jẹ́ girl yìí ṣé o mọ̀ pé àwọn tí ojú wọn rí ọlá rí yẹn ó máa jọ wọ́n lójú ta ló ń fẹ́ ta ni boyfriend ẹ̀ láwùjọ you don't understand mo sọ pé flower lọ fún ẹ ní jova that is why you here telling me to to appreciate flower from from from from ọmọọṣẹ́ mi don't ever try that with me again please i'm just taking that because you are my friend and being my friend doesn't make you talk to me like that. ẹ má bínú. tó tọ́ ni àwọn ọmọ tójú wọn rọ̀ lárí àwọn yẹn ló máa ń gba fúláwà. okay it's it's fine um, how did you celebrate your vow. sọmọ pé mi ò lọ́kọ ìwọ náà lọ́kọ mi. let me take you guys out that's why i'm here. kò sí problem èmi ṣàtìṣe báàlì mo ti gba fúláwà màá lọ change àjọ ń jáde náà ni. excuse me you wanna come with us. ah kí ló dé. okay okay okay no problem um, ojúlówójú ṣàánú o ò ní wọ aṣọ yìí tẹ̀lé mi because it's too cheap for my liking. Yeah, I'll go and change now. David made me mi the lánàá. It has to be very. Mo dẹ̀ gba flower. Bàbá dọ̀bálẹ̀ fara ara kò ní ká má gàtà bá dìde. Kò fẹ́ yé mi mọ́. Torí pẹ̀lú bó ṣe ròyìn ọmọ yìí, kò yẹ kó bọ́dà pé bóyá o kí òun àbí o kí òun. Bóyá Afárayọ́ládé ń bá kan mi bọ̀ torí I don't understand. Tí ẹ̀dẹ̀ sí lọ́fíìsì no ó ti ń rí bákan bákan náà àbí kí ló rò. sórí eh, àmọ́ tèmi máa gbà ẹ́ ni pé bóyá kò bẹ̀ pé kó má bínú kó kì. Ah, ṣé mo ṣe ni. no pàdé ah, ẹ mi ò ló mi ò dẹ̀ ló ṣẹ but she's your boss kò dẹ̀ ní take anything láti sọ fún pé you are sorry it's not gonna hurt you. all right. Michael mo fẹ́ kó wojú mi dáadáa because eyín um, tí ajá fi ń bá ọmọ ìṣeré ló fi ń gèjẹ ọ̀tọ̀ níṣẹ́ tá a gbà ẹ́ fún ọ̀tọ̀ níṣẹ́ tó ń jẹ marketing department ló wà mi ò gbà ẹ́ pé kó máa wá tẹ̀lé ọmọ mi káàkiri ọ́ bí o lè sọ reason tó fi ń lé ọmọ mi kiri tó fi jẹ́ pé òun ni problem ẹ níbi iṣẹ́ tá a gbà ẹ fún kò wá ṣiṣẹ́ lọ́tọ̀ ọmọ ló ń wojúmọ́ why. sàkókò ń ṣe bẹ́ẹ̀ sàmú. ẹ ẹ ok ṣàlàyé báwo ni. I, just thought. shut up! You were just doing what? You were just doing what? wá so tẹ bá ti dé ọ́fíìsì tí ọ̀gá ẹ̀ bá ti sọ pé kò ṣàlàyé ìwọ náà you just open your mouth and wàá máa ṣà wàá fẹ́ máa ṣàlàyé. no who are you no seriously ẹ gbọ́ wọ́n ní ẹ fi ẹ jẹ́ kí n bá sọ̀rọ̀ who are you seriously because he's not talking you think you can just do anything you like to do. wá kí ló dé tó ń tó tó tó tó hit my daughter she said she doesn't want you why tó filẹ̀ ẹgbẹ́yẹlẹyẹ ń wọ̀tọ̀ lọ wo àwọn sàwáwò ẹ̀kú lọ fẹ́ wọn ọmọ mi ò lè fẹ́ ṣùgbọ́n mi. yeah could it rí ẹ kò lè fẹ́ láíláí. take it easy sorry ma oh be sorry for yourself. now jẹ́ kó jẹ́ first and the last otherwise n tó expect worry you can go back to your office. Hmm? thank you sir. i'm sorry. má Don't she wẹ́ẹ̀ mọ́. for you. Yeah. Yeah. gbẹlẹgbẹlẹgbẹlẹ for kilo gbẹlẹ lọsẹ mo ní kò kò kú. get out. look at her no wait seriously ẹ wá ẹ dúró just like that kókò máa lọ. kí ni ìbá ṣe fún ṣé kí n lọ mú àdá kí n bẹ lórí. ẹ jẹ́ fi mí lè mi ò tí ì sọ ọ̀tọ̀ náà o ẹ jẹ́ kí n hí sọ ní mi ẹ jẹ́ kí n sọ ẹ jẹ́ kí n sọ tinú mi náà. ẹni tí mo explain pé mani kí lọ prepare sack letter fún after all this guy has done ẹ wá ní kó máa lọ. ẹ jẹ́ ká bá bọ̀bọ̀ yẹn wí ni ẹ jẹ́ ká bá wí ẹ̀ ní jẹ́ ká ṣe nǹkan tá a fẹ́ ṣe. sori ìwọ gan ọ̀rọ̀ ẹ ò fẹ́ yé mi àbí nígbà tí mo ní kò bẹ̀yàn kó sọ pé you are the next thing tó dẹ̀ máa ṣe ni pé kó lọ máa ra káàdì kó máa ra kéèkì jọ̀ọ́ kí ló fi jọra wọn. I was just trying to be nice all right. nice. I wanted to do something different. you are trying to be nice Mr. Nice adigun alápò méjì. ṣé pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí wọ́n náà kálẹ̀ sí òfin ipò tí ń bá nǹkan mi bọ̀. exactly. àbí ó fẹ́ fẹ́ ọmọ olówó àbí sórí ẹ̀tẹ́ ló máa bá bọ̀ ń bẹ̀ nítorí iṣẹ́ abọ́ lọ́wọ́ ẹ̀ tíṣẹ́ bá bọ́ lọ́wọ́ ẹ̀ tán kò sí iṣẹ́ tèmi fẹ́ ọ̀fà ẹ̀ o ṣó mọ ẹ. ẹ wo wo ọ̀rọ̀ ló ti sọ yẹn kò sí iṣẹ́ táwa fẹ́ ọ̀fẹ́ àbọ̀rọ̀ là ń sọ fọmọlúàbí tó bá dé inú ẹ̀ báyìí wọn ló máa ń dòdìndín ní ìtawà ní làwáyé yìí. thank you. Come. Oh. Ah. How's it going? Uh, okay. My file's in, ẹ mú ti gbé fún oh good good good so you say you wanted to see me. Yeah, yes eh, nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n ṣe ṣe eatery kan sí àdúgbò mi and I'll be there this evening for dinner so i don't know if you can Give me just a little out of your time so we can have dinner together. You're inviting me out for dinner? Yes. That well, is if you don't mind. Oh, well, I'm quite busy today, but um, time when? Around 8 p.m. 8? Yes. All right, let's see if I can stop by, okay? Oh, I'll be so glad to see you. No problem. All right. So, will you pay files in while I'm already? Okay, I'll see her now. Thank you. Okay. Bye. bẹ́ẹ̀ ni o. èmi fara yọ lọ. àkùrọ̀ ti lọ mi nínú tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. ó máa yà yín lẹ́nu pé mo tún sáré pé àwọn Sunflag Nigeria Limited tí wọ́n wà ní Abuja tí a ti ń expect wọn àwọn ni wọ́n sáré pè mí ah, wọ́n ní ká máa mú proposal wa bọ̀ ní this coming Monday wọ́n ní ká wá submit ẹ̀ ṣẹ́rí pé oríire ni ní tí mo ṣe wá pè yín ni pé mi ò wá mọ ìjọ́ wo ni kí n book tíkẹ́ẹ̀tì yín fún tí ẹ̀yin méjèèjì fi máa lọ bóyá Friday Saturday or Sunday but Monday I wan need the proposal yín. Sunday is fine daddy Sunday evening. Sunday okay. I'm um, sorry sir the, you said the meeting is on Monday yes. so better call on Saturday if we go there on Saturday we have Sunday to relax and prepare and then Monday I dey attend meeting. fantastic Saturday no, ma better Abi. Daddy, Sunday please. Oh, Sunday. I, I still think Saturday is a better day, sir. Saturday. Anyway, èyí tó bá no ẹnu méjèèjì, màá book ticket for you. But in total, important jù tí mo ṣe invite yín ojú pé mo mọ̀ pé ẹ̀yin competent láti lè defend the proposal So me ò dẹ̀ ní fẹ́ kẹ́ disappoint mi. Daddy, I'm capable. Trust me. Má ṣojú yín, má Definitely. I trust you, my daughter. Well, and I'll also give her my support as usual. So. I trust you as well. I, Saturday, eh? shall mo feel good. Sunday, Daddy. Sunday. S Saturday. Saturday is a better day. Sunday. So Honestly, to my friend ọkàn mi ò balẹ̀ títí tẹ́ fi dọ̀hùn not until ìgbà tí mo gbọ́ wípé wọ́n ti award contract yẹn fún wa so once again uh, thank you very much mo dúpẹ́ lọ́wọ́ yìí <laughs> so God bless you thank you sir God bless you God bless you my darling <laughs> thank you daddy mo sọ fún yín náà. pété bá wà ń bẹ̀ máa ṣojú yín bẹ́ẹ̀ sì ń bẹ̀ máa ṣojú yín so she don't have any cause. ó sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀. Thank you. Well, I call you know, sir. Allow me to go back to my office, sir. Oh, why not? Thank you, sir. Yes. Um, Falajola. Um, <laughs> that's delicious. You're welcome, Daddy. So it calls for celebration. So um, yes, of course. Name it anything. The Africa be celebrated. I am there for you. Okay. then I'll be back. Let's just close for today. Okay, no, no problem. But seriously, you mama is I take Mama congratulate Michael? Yes. Seriously. Bó wà ń bẹ̀, award contract yẹn fún wa. Ṣé mo pé bá ṣe ń lọ sí meeting, ìṣe ló ń sùn. A tún dé sí meeting báyìí, òun ló I don't understand pop tí wọ́n jẹ́ feel too important. It will. kí ló dé tó ń sùn ṣé kò sunú hòtẹ́ẹ̀lì tẹ́ of course ó sùn my dear ó kúkú sùn àfúnlò hmm? hòtẹ́ẹ̀lì. michael ní ṣìnà gan-an kó lè sún mọ́ jù ṣé wọn kó gbóbìnrin wa èmi gan-an tí mo ní yàrá kejì mi ò lè sùn kí òyìn ṣe ló ń pariwo ariwo yìí ni báyìí. Ah, ah. irú ariwo òṣìwò wá nìyẹn ah, tọkùnrin àti obìnrin bá tẹ wà nù yàrá èwo ni kọ́ wá máa pariwo kọ́ máa fariwo wọn disturb ẹni tó wà ní yàrá kejì <laughs> that's crazy now um, bọ̀bọ̀ yẹn yẹn gbọ́dọ̀ fura sí i. wọn náà sọ bẹ́ẹ̀ because i'm so sure tó bá wà ń bẹ ìwọ kò ní lè sùn ọ̀rọ̀ ẹ̀ ti mú fura lọ́wọ́ báyìí. ẹ eh, but kò yẹ kó jẹ́ problem fún wọn náà láì ṣe pé ìwọ like wen. um did you just say that? Eh, of course not mi ò lè like Michael náà ọmọọṣẹ́ mi lásán lásán but what èmi Farayọlá no no no no no I can't mo kàn wá bọ́dà because pop ti ń gbé sórí ju bó ṣe yẹ lọ no nothing serious. well <coughs> èmi fẹ́ dé supermarket kan tó close ẹ máa bára yín yanjú um, ẹ. Eh. ẹ má gbàgbé nǹkan tí mo rán yín jù. má gbàgbé nǹkan tí mo rán yín. o ò fún mi lówó yẹn pé. jọ náà. o ò fún mi pé náà. o ò dé jọ. <laughs> Ah. The truth is, I've got something for Michael. Michael, ṣé ní tó ṣe sọ nísìnyí tán? Excuse me ṣé mi ti ṣe sọ nísìnyí pé o lè stoop so láti fẹ́ Michael. stop i'm not joking ṣé mo pé ìdí tí mi ò fi lè sùn ní òótọ́ yẹn ni pé mo kàn ń imagine pé bùkún jẹ́ pé i don't know. Eh? are you for real. stop oh. stop i'm serious don't don't make jest of me i don't like it. ṣé o ṣe rè é. i'm not joking stop. ọ̀rẹ́ mi ti yóò fẹ́. Emma, what do we do? Eh, actually, èmi ò rí nǹkan tó bad you know, nínú pé kóbìnrin act ọkùnrin out but èmi ò kọ́ mọ́rú feelings don't máa for fún but I see nothing bad you pé kò act hack the house. Mr. Jenny, nìyẹn room down to bá ń sùn ní meeting báwo to fẹ́ secure contract and then ọmọbìnrin tí wọ́n sọ already. this is just a friend mo pè kí mo ń bọ́ làbújá ó lọ sọ pé màá visit me that was it. okay no problem Mr. Michael now that you've explained everything to me I think it's fine so I'll get to see you some other day. All right. Have a nice day. Bye. Ilé tí a fi tán wọn. dájúdájú. ìrìn just car come my house kí ló ṣẹlẹ̀ gbogbo. ojú ọ̀pẹ lèmi ló dẹ̀ múra wá báyìí ṣe orí jáde pa yẹn lẹ́gbẹ̀ẹ́ kan. ẹ àwọn ọ̀rẹ́ méjì. mọ mi mọ mi. babes. mọ mi mọ mi. babes. mọ ìbú. mọ mọ my dear son of yours. fine pẹ̀lú. babes. Um, where are you going to? ah ẹ eh, èmi heat town yẹn. <laughs> Oh, of course mo lọ sí spa tí bá kúrò ní spa mo lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi kan i pick one or two things tí bá kúrò ń bẹ̀ mo lọ sí club i'm gonna have a drink with mrs dosumu right there. for real <laughs> okay are you driving yourself. of course i'm driving myself mi ní láti cruise cruise de la cruise mo ní láti drive ara mi because i'm taking my own car so i gotta cruise ṣe mama cruise re ah, ọmọ selection tó ṣẹ̀ṣẹ̀ ṣe fún mi yẹn màkà mama listen leg over. Eh, baby, give me leg over. Eh. Okay, um, ṣé ká tẹ̀lé yín you can come with me ẹ jọ ẹ má dà mí gbé no way ẹ ìwọ máa tẹ̀lé mi jáde oh no please i won't. Uh, mommy please can you get me that perfume i talked about. which one of them the exclusive mm -hmm. the exclusive please. okay i'll get it. Um, ẹ jọ ẹ ra perfume fún mi náà. ke ẹ̀ mọ̀jú kẹ́ máa tọrọ ọkọ lọ ẹ má pé o ẹ jọ ṣe ti sọ fún mi ẹ kó fún mi lóúnjẹ o because èmi máa dùn pa mọ́lẹ̀ mi o. Take care of you. <laughs> I love you. Love you too, darling. Ah, she's just like that. So what's up for you? Ṣorí ọ̀rẹ́ mi, ibi tá a fojú sí ọ̀nà ògbà bẹ̀rẹ̀ Michael. Ṣorí Omo tó lóun bá sọ̀rọ̀ yẹn tó fíò pé bóyá nǹkan kan wà láàrin wọn childhood friend de la son ni o. Kódà explain for me. ó ní àti kékeré làwọn ti máa ń ṣọ̀rọ̀ and ó kàn jọ ń sọ̀rọ̀ lórí bí òun àti ọkọ ẹ̀ bó ṣe jọ máa ń ṣe kínní yẹn bó ṣe máa ń scream and all kọ́tọ́ kan sọ̀rọ̀ ń pa ẹ̀ náà kò sí kankan láàrin wọn. excuse me how did you know all of this. ṣe bí mo wẹ́ ẹ lọ sọ́fíìsì ni ìgbà tí mo wẹ́ ẹ lọ sọ́fíìsì lẹ́yìn tí o sí on set òun ni mo rí so mo dẹ̀ fi ọ̀rọ̀ wa lẹ́nu wò stylishly ó dẹ̀ sọ fún mi. don't make him feel too important i don't like this seriously bídẹ̀ mi mi ò like ẹ̀ ó fẹ́ lọ máa ridicule mi ṣojú àwọn staffs mi now how would you do that. kò sí kankan bẹ́ẹ̀ náà kódà bí mo ṣe bí gan-an mi ò sọ bí ìbá pé bóyá èmi àti ẹ ti jọ ń sọ̀rọ̀ rí àwọn àti sọ̀rọ̀ débẹ̀ or something kó lè mọ náà ṣe bẹ́ẹ̀ mi ni ó dẹ̀ ń sọ̀rọ̀ bí ìbá pé òun mọ̀ mi èmi bí dèmi bí dex baby ó mọ̀ pé wọn mọ bó ṣe máa ń tíìzì èèyàn dáadáa. mrs ah. teaser but seriously i'm i'm not cool with it. kó lè mọ̀ no no no no kó lè mọ̀. kí ló máa jẹ báyìí. Not yet. But you're still going to chill with me now. Mom sees out. Mm, okay, no problem. Um, job for me phone I'm jẹ́ kí for sáré pé Evian. Oh, ní credit náà ni gbogbo kákin ẹ ṣáà gbọ́. Gbogbo kákin ẹ tún ní owó láti ra card. Ah ah. ah, ah. Michael ló tún fi ṣe wallpaper let me have my. ọ̀rẹ́ mi so o ti ń yóò fẹ́. Ah, ah. baby baby. will you stop stop stop give me my let me have my phone. Ah, ọ̀rẹ́ mi ti yóò fẹ́ o. give give give me my phone jọ get get get out. ọ̀rẹ́ mi ti. má wọrí màá pe michael ǹsìn má sọ fún má sọ fún ọ̀rẹ́ mi ti yóò pé in fact picture ẹ̀ gan ló fi ṣe wallpaper o. wàá let me stop. ojú ẹ. love one thing. fún mi fóònù mi jọ. love one thing. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Michael. Happy birthday to you. Thank you, thank you, thank you so much. Thank you. Happy birthday. thank you. <laughs> sorry, what's going on here? madam. Uh, Today is Mr. Michael's birthday, so we're celebrating with him. Mr. Michael, Who is Mr. Michael? so torí ń pè ní jẹ́ birthday Mr. Michael ẹ wá sọ ọ́fíìsì mi di ọjà I don't get I'm still talking when I'm talking you keep quiet so I don't know lẹ́tí one hug ara yín nínú ọ́fíìsì tó ń pa àwọn clients lọ wọlé I don't how do you explain that. Let's sọ company popsi mi di ọjà oh àìsí lológè ní ilé ìdílé èkúté lẹ fi hàn ọ̀gàrà yín bẹ́ẹ̀ lẹ ń pa I just say keep quiet and you what do you think you are in this company the CEO like I don't get you even had the guts to hug her in my own company so torí ń pè ní jẹ́ bẹ́ẹ̀ délẹ̀ wá ń pariwo lẹ́ ń ṣòṣì lẹ́ ń ṣèrànù and you are happy. You think you can do what you want and how you want it in my father's company? Both if you love yourself, you better get back to your position, Or else, máa sack ẹ̀yin méjèèjì. Thanks for the cake. You know, okay? I guess um, I'll taking it. Christians. ó ti mú òun yóò jẹ dání o. èmi fara yóò lọ ẹ̀. àkùrọ̀ ti lómi nínú mo fara yóò lọ. ìwọ ṣáàtì fẹ́mi ní list gbogbo èyí èèyàn tó máa wà available for party you give me the list numbers àwọn èèyàn tó wà lọ́fíìsì tó fẹ́ wá fún end of the year party fún mi ní nǹkan tẹ́ fẹ́ jẹ preferences this is what you want you want shrimp you want gbogbo menu yẹn fún mi and i will plan everything according to what you want. Um, mommy do this for me ẹ̀yin list gbogbo nǹkan tẹ́ bá fẹ́ máa transfer owó sínú àkáǹtì mi ok ìgbéraga bẹ̀rẹ̀ ẹ fún wa ní twenty million. twenty million mọ̀mí kí là ń ṣe. Ah, ṣé pọ̀ jù. you like money. no ah, you no like money. ayi sọ ni sọ fún yẹn. you no like money. máa fún yẹn ní òye. ẹ ká sọ máa o ah, ẹ ká sọ máa. báwo ni ká sọ fara yọ láti wà kárí dèrè. a kó ọ̀rọ̀ ọjọ́ sí ẹ má bínú ọjọ́. ìyẹn ti tọ̀ gbàdébì ti sọ lórí fóònù àti ó ti parí ó ti kúrò lẹ́mìí mi mi ò bá yín jà mọ́ ẹ fi ìwé tí bá ń bínú ẹ máa wọnú bíbá ẹ wá ìjọ ah, hmm. ijó lè jẹ́ kẹ́ wọlé láéláé. ẹ mọ̀ pé àti ìrora lẹ́yìn ìgbà yẹn. mi ò bínú òun náà nìyẹn ń sìn ṣe rí kò dákẹ́ ọ̀ máa jà kálàṣì ń jà ń sìn ni òun náà fẹ́ ṣe end of year party lọ́fíìsì bẹ́ẹ̀ ni mo ní jewelries èmi ò ní attend o eh, but mo need jewelry fún occasion yẹn tí mi ò ní attend. ẹ jọ ṣé nu twenty million naira. yẹ mo máa rà náà mo dẹ̀ ní nice designs lovely designs girl. anyway um, Fayola ma patronize wọn máa ń ta jewelries. you know i don't buy my things like that i do online stuff. Share ẹ ọmọ ṣé ẹ rí ọmọdé ẹ wo ògì sùn o tó bá wà to bẹ́ẹ̀ tó bá jókòó internet ó máa máa ọ́dà ni ó máa máa ọ́dà mo ti rẹ̀ pé bẹ́ẹ̀ ló ti máa ọ́dà jewelries kò kì í ra kò kì í ra irú èèyàn tẹ́yìn máa ń kó kiri yẹn kò ra rẹ̀ sorry about that. ẹ mọ̀ pé èmi náà wọ́n ọ́dà lọ́dọ̀ mi láti orí online. mo ì náà ẹ ṣe máa ṣe business ẹ. don't do fake things. she doesn't do fake things sorry. i don't sell fake things she doesn't sell fake. in fact tó bá try àwọn designs tí mo ní you love. àánú kò kí ọ lè wo kò ní kò lè patronize ẹ báyọ̀ ra ilé kò ní rà bó ṣe sọ yẹn tó ti sọ yẹn nǹkan tó bá ti sọ ní final tó bá sọ pé òun ò fẹ́ nǹkan kò fẹ́ kò sí kò tẹ́lẹ̀ sọ kò lè change mind ẹ̀. màá fi oríṣiríṣi design tó yẹ pé tó bá rí báyìí in fact wọn máa bí ẹ pé bolo ti ra ni which is better than the one online. ẹ wo parallel to le patronize ẹ báyọ̀ ra ilé kò lè báyìí rà. okay let's do this. I'll give you one. Where you see it, if you don't like it, order online. Sori did not complain if any lọ́la yìí. Mo fẹ́ kó jẹ́ pé ibẹ̀ gangan ló ti máa sọ ẹ̀dùn ọkùnrin fún Michael. Sori mo fẹ́ kí entrance wa lola kó jẹ́ side of attraction. At least everybody to wà ń bẹ̀ fún bíi twenty or thirty minutes. Mo pe táìmì ẹ̀ ta bá wọlé gbogbo ojú máa wà lára wa time ẹ̀ náà kí wọn náà fi ẹ̀fí sí sí o kó wa máa kò máa rọ so that everybody máa máa rí ẹ so wọ́n mọ̀ pé ọmọ sí ìwò ti dé mo dẹ̀ fẹ́ kó aṣọ tó máa wọ̀ lọ́la kó jẹ́ very long dress tó máa máa wọlẹ̀ bó tẹ̀ jẹ́ pé short dress lèmi máa wọ̀ ọmọ pé mi ọ̀rẹ́ ẹ̀ i'm just a friend so um, tọ́dọ̀ tèmi ò wà necessary but aṣọ ti ẹ gangan kó jẹ́ long dress. Um, wait Bídèmí ṣé o gbàgbọ́ pé Farayọlá ló sọ̀rọ̀ ni Farayọlá Daniel. <laughs> oh my god Oh, ní láti ẹ̀wọ̀n nǹkan tó ń sọ but my problem is how do I get to talk to Michael tomorrow how do I get to express my feelings. very simple ṣebí ẹ̀yin méjèèjì ẹ Eh, tí kiri àrí Eh, the tí sọ̀rọ̀ síra yín rí ṣorí mm-hmm. tó bá ṣe ti wọnú pàtì yẹn ṣe mọ̀ complain party ni and obviously that di ma fe so pé ko sorrow ko address àwọn members tẹjọ wà ń bẹ. so i wanted to make use of that opportunity láti propose torí èmi rí kan tó bá nínú kóbìnrin ask ọkùnrin how to you can do that tomorrow now. Bídèmí yeah. are you not getting it i can ridicule myself níwájú àwọn staffs yẹn i can't i can't bring down my personality i can't. personality ṣé ní tètè fi ń ṣe wallpaper ẹni tó yẹ pé screen saver fóònù ẹni àbótiwà gbogbo ṣe máa ń sọ fún mi pé o máa ń dream about bẹ́ẹ̀ méjèèjì o ẹ ṣe máa jọ ń ṣe lójú àlá o àníkè ni ẹni tó ti dream about pé ẹ ti jọ ṣe wedding are you joking. bídẹ̀ mi just shut up just just shut up. o máa ṣe. shut shut up. better make use of that tomorrow kó o bá sọ nǹkan tó fẹ́ bá sọ because èmi ò rí nǹkan tó bad nínú ẹ̀ kò fẹ́ dún ọkùnrin hàn sí ni pé yes you are in love let him know you truly love him and i'm sure michael máa gbà náà ó máa gbà náà ṣé irun ẹ̀ lówó rí ni. And so Jackwe will be the happiest man on earth tomorrow when you propose to him. Are you joking? I wait, wait but, but seriously, do you want me to talk to him about it? Of course, yes. So if Pop's about to be making Zara, I should just. Yes, now ask him out, propose to him, do everything now. Are you sure about this? Yes, yes. Are you so sure about of this? Of course, baby. Mr. Lecky on the beat. Give me bago. you the liar. See, we are coming from the ghetto. We not the fun, we know the rich. See, we are burning from the ghetto. We not the fun pussy, we not the rich. There's some of them, oh, just they look. And me, I just they look, Thank you so much. Thank you so much. Inú mi dùn láti rí gbogbo yín báyìí. Um, you see ìgbà yìí ni inú mi dùn tí ara mi yá gágá and of course tí mo bá ti ń rí ẹ̀yin òṣìṣẹ́ inú ilé iṣẹ́ mi inú mi máa ń dùn ni because bí ò bá sí ẹ̀yin kò sí èmi ẹ̀yin ni wọ́n ń pè ní Ọlágák group of company ẹ̀yin ni ẹ̀ ń blow orúkọ yẹn tí gbogbo ayé fi ń bọ̀ round the world so mo dúpẹ́ lọ́wọ́ yín nítorí wọ́n ní bí ẹrú bá dúpẹ́ a tún máa rí mi gbà mo kàn ń fàsìkò yìí sọ fún yín pé ẹ máa tó hello welcome you welcome how are you doing ẹ pẹ́ díẹ̀ o ṣe ti gbọ́ but still ẹ ṣì bá ah, mo fẹ́ pe Michael bámi jókòó mi ò pé fún anything ju wípé kí n tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lọ because láti ìgbà tó ti wọ inú ilé iṣẹ́ wa Ọlágák group of company ní iléeṣẹ́ wa tún ti gbòòrò sí so ẹ jẹ́ bá mi fún ní àtẹ́wọ́ Uh, oh, maybe you have one or two, two things to say. Oh, sure, absolutely. Um, first of all, ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún pàdé wa yìí um, ká tún wá dúpẹ́ lọ́wọ́ dádì wa MD CEO of the company um, personally I thank you sir it's been a pleasure and an honor for me to serve you thank you. tẹnisa also who um, would I be without you guys? Mm. The staff, my colleagues, ẹ̀yin ni ẹ gbé mi débi tí to together afowopo wa po Thank you so much. Also, I would like to take this opportunity to call on somebody very important to me. Yes. That's my friend. Um, reason being, Nikkei, this person has been there for me times without numbers. I remember I will tó jẹ́ to iṣẹ́ She sú to me. màá my pé ṣé shaking fish Only into lẹ̀ òun tó dúró tì um, I like to call on Bolanle. Yes, you. Oh, Bolanle. <laughs> Um, I'd like to seize this opportunity. Ah. Sorry, eh, ẹ má bínú. Ẹ kàn fún mi ní Go on, go on, go on. I'll gbégbéraga ń gbé ní ṣọlẹ̀ agbéraga ti gbà ń dárúkọ mi kí ni tèmi bẹ kí ló ní pé mo ṣe kí ni kí ni reason àti yín pè mí. ká má parọ́ Farayọ́lá nífẹ̀ẹ́ o ṣùgbọ́n àwọn ìwà tó kọ̀ wà lọ́wọ́ ẹ̀ ni truth is, I've got something for Michael. Michael, ṣẹ́ni tó ṣe sọ nísìn tán ṣẹ́ni tó ṣe sọ nísìn pé o lè stoop so low láti fẹ́ Michael. Stop, I'm not joking. Show me pé you did mi ò fi lè sùn ní òótọ́ yẹn ni pé can you imagine pé I don't know pé. Eh? Are you for real? Stop. Stop, I'm serious. Don't don't make this of me. I don't like it. Show I'm not joking. Stop. I don't it's in your face. <laughs> My friend is in love. What do we do? Eh, hey, actually, èmi ò rí nǹkan tó bad nínú pé kóbìnrin heart ọkùnrin out. But èmi ò kò mọ irú feelings tó ń máa ní But I say nothing bad nínú pé kò heart the house àwùjọ um, fún mi fóònù ẹ jẹ́ kí n sáré pé ìbíọ̀n. o ò ní kírẹ́dìtì náà gbogbo kákìn ẹ ṣàgbà gbogbo kákìn ẹ tún ní owó láti ra káàdì. Ah, ah, ah. Michael ló tún fi ṣe wallpaper ọ̀rẹ́ mi kí tó o ti ń yóò fẹ́. baby baby. will you stop stop stop give me my let me have my phone. ọ̀rẹ́ mi ti yóò fẹ́ o. give me my phone jọ get get get out. ọ̀rẹ́ mi ti má wọrí màá pe Michael màá sọ fún màá sọ fún ọ̀rẹ́ mi yóò pé in fact picture ẹ̀ gan ló fi ṣe wallpaper o wàá rí. bídẹ́mi stop. ó ń bá ojú ẹ̀. lọ́ọ̀bù wá títí. fún mi fún mi jọ. lọ́ọ̀bù wá títí. Farayọlá ò mọ̀ pé ìbí òjòbí bá a ṣe bẹ̀rù òun náà la bí ọmọ ó nífẹ̀ẹ́ kọ̀kọ́ mọ bó ṣe máa express ẹ̀. kò sí ẹ̀ṣẹ̀ nínú kí obìnrin nífẹ̀ẹ́ ọkùnrin kó dẹ̀ sọ fún èmi rí ìfẹ́ mo dẹ̀ mọ ìwúlò ìfẹ́ ṣùgbọ́n Farayọlá rí ìfẹ́ kò mọ bó ti lè roko ìfẹ́ kó lè gbòòrò kò sí ẹ̀bí kankan lọ́wọ́ tèmi. ẹ̀mí awí fún kọ́lọ́wọ́n bá jẹ́ kó gbóni. I've always said my own that Farayola is proud. ìgbéraga ló fi da ìfẹ́ nù ẹni tífẹ́ bá dẹ̀ dá mọ́ lọ́wọ́ bọ́lọ́hún ṣe all this blame is not needed. tí opinion tèmi bá count rárá this is how I feel. Sweetheart, just ṣàpèlè ṣùgbọ́n pèlè I'm sorry it happened but ìwọ náà I, I don't know ọmọ kan there will be a solution àmọ́ àmọ́ nǹkan tá a máa sorry darling sorry ṣé kìí ṣe pé kìíní yẹn ń dùn sórí òfò ẹ. nínú nínú ẹ. kí tó ní. I love my girl. I know, I know you love him. ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ó mọ̀ ká máa ṣe you know what we dey to do àdúró kí dáadé ẹ̀ dé tí dé bá ti dé a máa sọ fún un. Daddy should sack that girl. ẹ ẹ àmọ́ ní kí dáadé ẹ̀ sack ẹ. The girl you proposed to me. ìwọ ló máa fẹ́. lórí ọ̀rọ̀ ilẹ̀ yìí wá ẹ tó ìwà lórí pé ẹ ń deceive ara yín ìwọ àtọmọ ẹ at this junction pẹ̀lú gbogbo àdánwò tó dé bálẹ̀ yìí àbí ìwọ ò mọ̀ pé ìwọ ló fẹ́ fa ìfàkùfà sọmọ ẹ lọ́wọ́ báyìí ìwọ ló ń ba ayé ẹ̀ don't you know ó ba ayé ọmọ ẹ̀ jẹ́ tán ó wá tún yìí sọ pé ẹ̀ dáàdì máa sáàkì dáàdì máa ṣe èmi nílé ayé mi you see ara tá à ń sọ nìyẹn mi ò understand ẹ̀yin obìnrin mi ò mọ ohun tó fà á tó fi jẹ́ pé oúnjẹ alẹ́ yín ihun tó yẹ kẹ́ jẹ ẹ̀kọ́ máa fi run mú ò wá gbóúnjẹ alẹ́ fún lógbòjẹ tán ò wá ń sunkún ṣé bí ìwọ ló kọ́kọ́ wálé ló sọ pé o fẹ́ràn ọmọkùnrin yẹn o náà lọ́ọ̀bù ẹ̀ o náà nífẹ̀ẹ́ now kí ló wá fẹ́ kó ṣe nígbà tó wá wá olólùfẹ́ tiẹ̀ tán ló wá ṣe ń sọ wípé ìgbà yẹn ló máa fẹ́ of which tí ò possible ìyẹn ò ṣeé ṣe ṣé bí initially ṣe bọ́ ọmọ ẹ sọ fún ẹ pé òun ò lọ́ọ̀fọ̀ ọmọkùnrin yìí ó ní òun ò lọ́ọ̀fọ̀ ìwọ náà gbà ó ní ká lé ń bi iṣẹ́ ṣé tèmi bá ti hùwà òpònú bíi tiyín tí mo lé iṣẹ́ ṣe irú ọdún èdè máa wáyé now kí ni wàá ń sunkún ẹlẹ́yà sí. ìwọ ìyá náà kàkà kó jẹ́ ká panu pọ̀ kájọ bọ́ ọmọ wí with one voice tèmi bá ti ń wíru ìwà máa wíru ó mọ̀ pé òun dọ́gbọ́n bá yé ọmọ ẹ̀ jẹ́ ni ọmọ wo ló da ọmọ wo ni ò da kí ló dé ṣé nítorí pé ó wá nílé tálíkà ó àbí ló ṣe ń fi pé kì í ṣe class ọmọ ẹ kì í ṣẹgbẹ́ mo dẹ̀ ń sọ fún ẹ níjọ́ náà even yourself ìwọ gangan alára níbo ni mo ti rí ẹ báwo ló ṣe rí nígbà tí máa fẹ́ ẹ irú èèyàn wo ló jẹ́ ṣé level tí mo wà níwọ wà nígbà tí máa fẹ́ ẹ ni mo gbé ẹ jáde láti inú ẹrọ̀fọ̀ mo dẹ̀ fowó tún ẹ ṣe now ó wá déyàn gidi you are now telling your your daughter wípé kò lè fẹ́ àtàpátá dìde ó ti gbàgbé pé àtàpátá dìde ni wọ́n gan tọmọ ẹ̀ bá ń lérí a máa léka mo dẹ̀ sọ fún wọn sórí ìgbésí ayé obìnrin ẹ ní láti wà very very careful ò bá lówó kò lọ́lá kó jẹ́ pé wọ́n ló ní gbogbo nàìjíríà òun láti tẹríba fọkàn ibì kan dẹ̀ lẹ́ máa ríra yín yes ó possible kọ́lá ti yẹ kó ju tiẹ̀ lọ tó bá fowó tún ṣe òun náà dẹni yìí láwùjọ bó ti gbéraga ti wọ̀ ẹ́ lẹ́wù ọkùnrin kankan ò jọ ẹ́ lójú mi ò wá mọ̀ even kọkọ ẹ̀ gan lówó lọ́wọ́ ó túmọ̀ sí pé o lè mọ̀ wá wù nílé ọkọ tóbìnrin ò bá dẹ̀ ti mọ̀ wá wù ó lè lórí ọkọ ìyẹn ò possible kó lè lórí ọkọ anyway mo ti wí tèmi o ó wá dára ẹ láàmú títí lórí owó tí ò necessary ó lọ ní accident. tí o bá gbàbẹ̀ tó gbọ̀rún lọ kí ni a fẹ́ máa sọ ṣe lórí pé dádì tún ìbá sáàkẹ́ náà lè ìbá dúró lé lórí or what. thank god àdúpẹ́ pé òkú possible ó lè jẹ́ lesson fún ẹ tí wọ́n bá wá ya alẹ́ tí lápá tó ní òjẹ́ lẹ́sìn fún wọ́n àwọn tó máa fi kọ́gbọ́n wọn á fi kọ́gbọ́n. ló mọ ló mọ ìjọ ìjọ wọn sọ ẹ. farayọlá farayọlá wait wait farayọlá wait kí ni gan. ṣé ìwọ mọ̀ pé mo fẹ́ Michael tẹ́lẹ̀ gan ni láti ilẹ̀ ṣé ìwọ mọ̀ pé láìkẹ̀ tẹ́lẹ̀ ni tó dẹ̀ mọ̀ pé nǹkan tó bá fẹ́ ni mo máa bẹ fẹ́ tó bá sọ pé yes yes ni tó bá sọ pé no no ni why you should have just known from the scratch mo fẹ́ bọ̀ yìí náà èwo ó sì bó ṣe jẹ́ kí dáadé máa sọ̀rọ̀ sí mi dáadáa síbi síbẹ̀ síbẹ̀ wọ́n kàn sọ̀rọ̀ sí yóò látara. wọ́n mímì máa ń lè lò ní ẹ̀nà finally me leave me leave me i'm not even playing right now i'm not playing ọmọ gbẹgbẹraga ń gbé níṣọ́lẹ̀ o agbéraga sì gbàgbé gbẹgbẹraga lè gbé níṣọ́lẹ̀ o ìgbẹ̀yìn ló ń dun olókù àdá o abẹ́ orí ìdá yìí làárọ̀ sárúgbó sunkún òkè agbéraga ọmọ gbẹgbẹraga ń bẹ níṣọlẹ o kó má mọ agbéraga ọmọ gbẹgbẹraga lè gbé níṣọlẹ o lè gbé níṣọlẹ. alátẹrọgọdì ló dọkọ dúró dọlọ ṣinṣin àkùkọ fògbé orí ẹ fún kọlọkọlọ jẹ òun pariwo. Fortune favour the bold ẹni ara lògùn gbé ó ti fi gbéra.